السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ní fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá tí adá ọpẹ́ fún òun náà ni ọba tí ó fún wa ní àǹfààní láti lè tú kójọ ní ìrọ̀lẹ́ yìí lẹ́yìn tí ó ti fẹ́ rán wa létí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tí ọlọ́ọ̀bá sọ fún wa wípé wa dhakir fa inna dhikra تنفع المؤمنين ọlọ́run bá ń pa ànábì láṣẹ sallallahu alaihi wa sallam bó ṣe jẹ́ kó pa wa náà láṣẹ pé wà lákìr fa inna dhikra tanfa'u al-mu'minin ọlọ́run ní ẹ máa ṣe ìrántí ẹ máa ṣe ìtúsí fa inna dhikra torí pé ìtúsí tẹ rí àwọn onígbàgbọ́ òdodo ní àǹfààní torí wípé ọkàn tẹ rí yẹn làtàdáhù kàmá yàtà olùhàbí ọkàn náà máa di pátá gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé irin máa ń dín pátá kò sì sí sálẹ̀ fífọ ẹ̀mí iná tó ti kí mi lọ ìrántí ọlọ́wọ́n ọba ìmáfẹ́ra wa títí ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala òun ni tí ó lè tún ẹ̀mí ṣe kọ́nà ọba kó jọ kó má ṣe ìtún ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa ṣe kọ́nà ọba kó fi wá ṣe kò ń bẹ́ẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣàkọ̀ wa tí a bá gbàgbé a rí wípé láti òsí òsì níbi ọ̀sẹ̀ lẹ́jọ́ láti sọ̀rọ̀ nípa àsábọ̀ ẹrù àlìmọ̀ òbí kan àwọn nǹkan méje ni máa ń panirun kọ́nà kó má jẹ́ kí àparun àwọn nǹkan ìgẹ́gẹ́ bá lọ́bi ti sọ ìṣẹ́lẹ̀bù sábà àlìmọ̀ òbí kan ànọ́bìnrin ẹ̀jìnà sí àwọn nǹkan méje tí máa ń panirun ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ jìnnà sí àwọn nǹkan méje àwọn nǹkan méje tó lè pariwo ànábì sallallahu alaihi wasallam ó ní kí á jìnnà sí nígbà tí ànábì sallallahu alaihi wasallam wá ń sọ fún wa nípa àwọn nǹkan yìí ó ní aṣírí kúfì ìbáradà sílẹ̀ àkọ́kọ́ ló àwọn nǹkan yìí tó lè pariwo òun náà ní ìbá ṣe ẹbọ sí ọlọ́wọ́n ọba àdìpẹ́ ọlá wà pé ṣerú nínú àwọn nǹkan méjì lọ́tà láti láòdù sí ní ẹ̀ ọ̀rọ̀ ní kò láòdù. nínú àwọn nǹkan tó lè panirun àti ṣerú òun náà ní ìbá ṣe idán bákan náà kọ́tìlù náà fi lẹ́fi àwọn ọlọ́run ilẹ̀ àdìdàkọ̀ òun náà ní wípé kápá ẹ̀mí tí ó ṣẹ̀ ẹ̀mí tí ó ṣẹ̀ wà á sì lọ rí bá ká máa jẹ rìbá wà á fún máàlì yẹ sí bákan náà tí a máa di owó ọmọ òrukàn ní ọ̀nà àìtọ́ wàṣàwálì yawma zaha bákan náà tí ó bá di ní ojú ogun gẹ́gẹ́ bí mùsùlùmí kéèyàn wá máa sá bákan náà kọ́ọ̀tù mọ̀ṣùkànáà alùpàpìlà àwọn obìnrin rere tí wọ́n jẹ́ olùtẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala kéèyàn máa pa iná ṣùgbọ́n mọ́ wọn nínú àwọn nǹkan tí ó lè pa nínú nìyẹn kọ́mọ ọba kó má tẹ̀ ìlà ìtẹ̀kọ́ wá bẹ̀ ní èlé pẹ̀lú ogun ọlọ́wọ́ ọba eléyìí tí a fẹ́ pèrè wa tí a fi èkó yìí ká fi rán wa létí bí gbàláyè bá ṣe wà sí òun náà ní wàjíbù náà نحو الله سبحانه وتعالى واجبنا نحو الله كن يجيش وفي الله وبارك ولا وكيف نحقق هذا الواجب òtún jẹ́ ojúṣe wa tọ́lọ́wọ́ ọba yìí báwo ni a ti fẹ́ pé báwo la ti fẹ́ pé àwọn ojúṣe yìí àti pé ọ̀nà wo la lè gbà láti pé ojúṣe tí ọlọ́wọ́ ọba àlejò ọlá tí ó gbélé wa ní ọwọ́. àkọ́kọ́ bayyana Allah subhanahu wa ta'ala الغاية التي من أجلها خلق الخليق ọlọ́wọ́ ọba àdúgbòlá ó ṣàlàyé fún wa nípa wípé àwọn ẹ̀dá tó ń dá kí ni ìdí pàtàkì tí òun ọba ti dá wọn ọlọ́run wa máa kọ̀dákọ̀dá sára àwọn àrùn náà bẹ́yìn náà gbogbo ọlọ́run ní kò sí ìtajà torí eré máa kọ́dà kọ́dà gbùgbà ìlà bí ìhà kọ̀ ọlọ́run ní àdáwọn kan ibi ó ṣe fún ìdí olóró wàlà bí nà àtàwọn náà sì láyà àdàmú ṣùgbọ́n bọ̀rọ̀ nínú àwọn ọmọdé ènìyàn ni wọ́n jẹ́ aláìmọ̀ kan ayé àlámà ìmọ̀ọ́dà kólíkọ̀ òun náà ní pé kọ́mọ ẹ̀dín lọ gbìyànjú láti mọ wípé kí ni pápá pawú kí ọlọ́run bá torí ẹ̀dá mi eléyìí ṣe pàtàkì kéèyàn bá wá ìmọ̀ àwọn èèyàn oríṣiríṣi nǹkan la máa ń ṣe láyé lèlè oníkálukú wá ìmọ̀ wọn ni ẹ lọ fi fẹ́nu kọ́ṣẹ́ wọn ní ẹlọ fi sí skul kó lọ skul kó kàwé kó yanjú gbogbo oríṣiríṣi láti wá máa kọ́ tó bá kàwé rẹ bàtà ẹ ánú kòkó kà tó bá kàwé rẹ bàtà ẹ awọ́ kelere nílẹ̀ gbogbo ẹ̀ láti encourage àwọn ọmọ láti ka ìwé ìwé táwa sọ fún ọ pé kí wọ́n kà yìí òun náà ní tó ní ṣe pẹ̀lú ilé ayé ó ní ṣe pẹ̀lú ilé pẹ̀lú ilé ayé látàáìlàkú láyàtàáìlàkú bí àkírọ̀ kò ní ṣe pẹ̀lú àlùkìyàmà ọlọ́run sọ nípa wọn tí wọ́n jẹ́ kékeré yìí ọlọ́run يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون ọlọ́run ẹ̀rí àwọn ẹ̀rí من الحياة الدنيا ẹ̀rí àwọn ọkọ̀ tó gbogbo wọn parí ayé wọ́n bá kọ̀ pẹ̀ dáadáa wọ́n mọ̀ physics wọ́n mọ̀ chemistry wọ́n mọ̀ pa bá ti fẹ́ tajà bá ti fẹ́ rajà owó kékeré bá ti lè tọ́ di ńlá gbogbo ẹ̀ pátápátá ni wọ́n máa ń mọ̀ wọ́n bú nàìjírí àfihàn sí ìhóòmù ọ̀fì lónìí ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ nípa ọ̀rẹ́ wọn mọ̀ kankan pa ẹ̀ wọ́n ni mùsùlùmí alùmùmí yà àlàmù àrọ́bìlì ẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí gidi á ọlọ́wọ́ bá rẹ̀ mọ̀ wọ́n yà àlùmù kẹ́ a sì fi mọ bóyá òun ti lè fi ọlọ́wọ́ ọba àdékè ọlá hátà yẹlẹkọ ọmọ ọ̀há títí tá a fi pàdé ọlọ́wọ́ ọba àdékè ọlá tọ́lá bẹ̀rẹ̀ yìí ní parí lọ́sùn dáadáa kó lè lò sílẹ̀ káwá ìmọ̀ tó ṣàǹfààní ó ṣe pàtàkì kábọ̀ títọ́nà torí ẹ̀dá wa ọlọ́run wà máa kọ́ dákùn ìdínà wà ní ìgbà ìlà ní àbúrò ọlọ́run ìdálùjọ ló àtọ́bẹ̀ déèyàn bí ó ṣe pé kí wọ́n lè máa tòní ọlọ́run ìdí tó ń torí ẹ̀dá àlùjọ ló àtọ́bẹ̀ déèyàn ìlà ní àbúrò kí wọ́n lè fi èmi ọlọ́run ọba àlékè ọlá rọ̀hímọ́ ẹ máa bọ̀ láàrin bí iwájú bíi olóòrò ń dáwà torí kí ni káàdì sí wọn lọ́wọ́ wàlà ìbádàtú wàlà ìbádàtú ìfìlò jáàmìlò tàbá sọ pé ìbádà orúkọ tó tóbi ni lèkúlì máa ló ṣe gbogbo mọ́ọ̀hù wàyàrùbọ̀ ó kó sí gbogbo tọ́nà bàbá ti gbégbẹ́ sí gbogbo nǹkan tó bá ti yọ ọlọ́run ló tó jẹ́ pé ta bá ti ń ṣe inú ọlọ́run bá wọn máa dùn sí àìbáàdà lè jọ sí torí ìtọ́nà ọba torí ẹ̀dá wa sáyé òun ni tàṣíkú aláìbáadà káàlì sí ọlọ́run ọba àlèkè ọlá bó ṣe yẹ kí á sì ìdítọ́nà torí ẹ̀dá wa nìyẹn ọlọ́run já sọ́mọ àtìlẹ̀ kí wọ́n bá lè jẹ́ àǹfààní fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run wa máa kọ́ lákọ̀ọ́dá sí àná àwọn àwọn ọmọ ọmọ ìdáhùn náà bàfílà ọlọ́run ní àǹdá sọ́nà àti ilẹ̀ àdá torí bá fèlú torí ìbàjẹ́ àdá torí pé kò sí tàbẹ́ bí ṣe kò wúlò rárá ọlọ́run ìdáríkà gọ́nù ló lẹ̀dí ìnà káfàrù èrò tàtàwọn kèfèrí ohun táwọn máa ń rò ní pọ́nà ọba kọ̀ dálé ayé lásán fàwáìlò lẹ̀dí ìnà káfàrù ọlọ́run ní ibi ọlọ́run kó máa bá wọn kèfèrí nínú náà wáyé ìwádìí fi náà kò tó kọ́ nínú iná ló jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kó máa bẹ fún àwọn kékeré amúnájà àdúgbò dínà àbọ̀rú wà á nínú sọ̀rọ̀ ṣáà kájú fi dínà fi áàpì ọlọ́wọ́ bá ní fẹ́rù wípé àwọn ọlọ́wọ́ bá a máa bá wọn nígbà tó lòlò pẹ̀lú ìyà pẹ̀lú wàhálà pẹ̀lú ìdẹ́kókó tá a òbí lẹ̀ lónìí àmìlẹ́jàẹ́lù mùsẹ̀fín kálíkù jà tẹ́rù wípé bá ti máa bá wọn nígbà gbòòrò lórí àwọn tó pààyàn náà wọn bá tẹ́rù pa máa bá wọn lùgẹ́gẹ́ bá ti máa bá wọn dá wọn lórí náà kò rí bẹ́ẹ̀. ọlọ́run bá sọ fún wa ó lóun ò lórí irọ́ ìdí òdodo ọlọ́run ti dá afa afa àfihàn tó anamọ̀ wà annakum ilayna la turja'un ọmọ bá ní tí ẹrù wípé àdámà ọ̀dàkọ̀dà kò bàábájá ẹrù papọ̀ tí a ní lásán ni wà annakum ilayna la turja'un ẹni wá rò pé ẹ̀rí padà wá sọ́dọ̀ àwọn náà láti wá sí àkáǹtì kò rí bẹ́ẹ̀ ọlọ́run pàtàkì àlọ́ ọ̀hún ìmọ̀lẹ́kùn ìhàkọ̀ọ́ ọlọ́wọ́ bá kọjá wípé kó ṣe nǹkan báyẹn kó ṣe nǹkan fọ̀ no reason rárá ọlọ́wọ́ ní ayé aṣáájú ní ìsáàlú ayé sọ̀rọ̀ kàṣúdà ṣọ́mọ̀ ẹ̀dẹ́ ìyọ́ ló tọ́lọ́ bá kọ́ máa fi òun lẹ̀ just like that láyé ọmọlú wa láyé ń há ọlọ́wọ́ ní sọ bóyá ṣe báyìí bóyá má ṣe báyìí rárá ilé ìjẹ́lu sí ó gbọ́dọ̀ wà ní ẹ̀mí mùsùlùmí pé ọlọ́wọ́ bá tẹ́lu lè yàgò wal yufarriduhu bil ibada ọlọ́run bá dáwọn ènìyàn kí wọ́n lè máa sìn kí wọ́n sì mú lóhùn nìkan ṣoṣo nínú ìjọsìn wọn kí wọ́n má fi nǹkan mí lẹ́yìn rẹ̀ bil khushu' pẹ̀lú pé kọ́ máa fáyà rẹ̀ wàtàkùwà kí wọ́n máa tẹ̀lú ẹ̀ wà áwòkúbi láàrẹ gbogbo àwọn àdéhùn tó ti pẹ̀lú ọlọ́run kí wọ́n máa mú iṣẹ́ wà sọ̀dá wà ló kọ́ ọ̀ kí wọ́n máa kí o fọ́nà kí wọ́n máa bẹ̀rẹ̀ fọ́nà kọ́ máa tẹ̀ fọ́nà ọba kọ́ máa dá fọ́nà ọba kọ́ máa dé dúró fọ́nà ọba àdékè ọlá ìdí tọ́nà ọba torí ẹ̀dá wọn nìyẹn o kọ́nà ọba kó ṣe àlọ́ ẹ̀dẹ̀kọ̀ọ̀kan wa tí a bá wá fẹ́ kẹ́sẹ̀ jáde nínú àwọn nǹkan tí ọlọ́ọ̀bá torí ẹ̀dá wa yìí Mu'adh bin Jabal radiyallahu anhu ó sọ fún ìjọ kan wípé àtẹ́dẹ̀rì máa hápù lọ́ọ̀hì àlàlà ìjẹ́ ọmọ ojúṣe hápù lọ́ọ̀hì àlàlà ìbáàdì Ṣe ọmọ tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba lórí àwọn ẹrú rẹ̀ pé ọlọ́wọ́ ọba tó dá wa ẹ̀ lórí wa ní sọ wípé ọlọ́wọ́ ọba rẹ̀ ọlọ́run ọba àti òṣìṣẹ́ rẹ̀ ló ti kí ni ló mọ̀. ó ní haqqullahi ala al-ibad an ya'buduhu wa la yushriku bihi shay'an. ó ní ẹ̀tọ́ tó lọ bá ní lórí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn an ó ní pé kí wọ́n máa sìn wà la yushriku bihi shay'an wọn gbọ́dọ̀ sí nǹkan ní ìlẹ́yìn rẹ̀ ẹ̀tọ́ ìlú àyè àdúgbò wọn wà ní ìṣirikù bíbí iṣẹ́ ìtàn kí wọ́n máa ti ọlọ́wọ́n bá kí wọ́n máa sì nǹkan ní ìlẹ́yìn rẹ̀ ẹ̀tọ́ ọlọ́run yẹn wà mẹ́rin ṣàkọ́kọ́ dáadígá dákọ̀lá ìjẹ́jẹ́ ẹnikẹ́ni tó bá ti wá ilé ìrìnlẹ̀ tí ò sí nǹkan ní ìlẹ́yìn ọlọ́wọ́n bá wà irú ẹni bí àwọn àlùjọ náà àyè ọ̀gáàdà tàbí sọ́ọ̀bù nínú hadithi ọ̀gáàdà ó ní ànábì wa muhammad sallallahu alaihi wa sallam sọ wípé máa ń ṣe ẹgbẹ́dà alla ilaha illallah ẹnikẹ́ni tó bá jẹ́rìí wípé kò sí ẹ tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfọ́ lọ́wọ́ ọba wà á ní rasulullah ó sì ti jẹ́rìí tóbi ànábì sallallahu alaihi wa sallam torí ta bá parí mo máa bí in question ẹni tí ò bá mọ ọmọ ara pankẹrẹ wa má tètè parí kí n lè béèrè questions lọ́wọ́ yín ojúgbọ́. Rùbádà ó ń sọ mi, ó ní màá ṣáhìdá ánlá ilá ìlànà. Ó ní ànábì sọ́lọ́ lọ́wọ́ àìwọ̀ sẹ́lá. Ó ní ẹnikẹ́ni tó bá jẹ́rìí pé ọkọ̀ tẹ tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi ọlọ́wọ́ Wà á ó sì jẹ́rìí wípé kò tẹ́ tó ní ẹ̀tọ́ sí jọ́sìn àyàfi kò tẹ́ tó lẹ́tọ́ sí ìmá tẹ̀lé ìmá gbọ́rọ̀ sí lẹ́nu àyàfi ànábì Muhammad sallallahu alayhi wa sallam wa anna Isa Maryam abdullahi wa rasuluhu wa kalimatuhu alqaha ila Maryam wa

ó ti wá gbà pé àlùjọ náà òdodo ni wà náà wà á pọ̀ ó tún gbà wípé iná òdodo ni àdìkọ́lá ọlọ́run ìjánilẹ́ta ní àbíwádìí ha àtàmẹ́rìlá ó ní gbogbo ojú ọ̀nà tó wọnú àlùjọ náà mẹ́jọ yẹn ọlọ́wọ́ bá ní kó mú ìtòbá fẹ́ bẹ́ẹ̀ èyí tó bá fẹ́ lọ́nà ọba máa ní kó mú torí pé kí ni akọkọ tàwíìdá ìmá tí ọlọ́ọ̀bá ló wùdí kan ṣoṣo obìnrin lẹ̀ ohun dúró èdè jẹ́ nínú tí ó jẹ́ àǹfààní tábúgbà àdìbì yẹ wá náà rùbáádátù bónú sọ́ọ́mì rùbáádátù bónú sọ́ọ́mì ó ní àlọ́bí sallallahu alaihi wasallam sọ wípé ẹni tó bá jẹ́rìí wípé ọlọ́wọ́ ọba nìkan ló sí ìjọsìn àti tí àlọ́rí sọ́lọ́ bá wà ní wọ̀sálàmù òṣìṣẹ́ ọlọ́run ó tún wá jẹ́ ìgbé ìyínsá ẹrú ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run gbólóhùn ọlọ́run ọba ni ó sì jẹ́ ẹ̀mí látọ̀dọ̀ ọlọ́run ọba ó ní ọlọ́run ọba ó sì gbà pé àlùjọ náà òdodo ni ó tún wá gbà pé iná òdodo ni ọlọ́run ọba àdókè ọlá wá ní kó wà ní àlùjọ náà èyí tó bá wò nínú àwọn ojú ọ̀nà mẹ́jọ tí ó wà náà yẹn ọlọ́run ní kí ó gbà lè wọ́n kọ́nà ọba kó má tẹ̀sí wa lọ́mọ àlùjọ náà lórí jẹ́ kó ṣe pàtàkì jọ náà ká mójútó ìjọ ti kọ́nà ó ní ẹnikẹ́ni tó bá ti ṣe báyìí ó wá bèrè lọ́wọ́ mọ̀hán pé àtẹ́lẹ̀ ìmọ̀ àkọlà ìbáàdì àlọ́mọ́ ìjẹ́ wọn kí ni ojúṣe ọlọ́wọ́ ọba sí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí ló jẹ́ sọ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀tọ́ tó mẹ́ta lọ́dọ̀ ọlọ́run mọ̀háàbí ní ọlọ́wọ́ wa òṣùlù wàhálà ó ní ọlọ́wọ́ àtòjíṣẹ́ ní ó mọ̀ àdọ́lù ní aláya àbúrú mẹ́lá yóò ṣìrìkò bí i ṣe àn aláya àbúrú mẹ́lá yóò ṣìrìkò bí i ṣe àn ẹ̀tọ́ ta ní lọ́dọ̀ ọlọ́run ni wípé táàbà ti ṣe bọ́ sọ́lọ́wọ́ ọlọ́run ò ní fìyà jẹ wa ṣùgbọ́n tá a ṣe bọ́ sọ́lọ́wọ́ kí ló máa jẹ́lẹ̀ ọlọ́run máa fìyà jẹ wa إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار torí pé dájúdájú ẹnikẹ́ni tó bá ti ti ẹbọ sọ́nà ọba fákọ̀dé àbúrọ̀mọ̀ ọmọ àlẹ́yìn ìjẹ̀nà ọlọ́wọ́ bá ti ṣe àmìjọ́nà ní ìwọ̀fún wà máa wá hùn náà iná ló máa jẹ́ ibùgbé ẹ̀ wà máa lè bọ́ọ̀lù ní ìlànà àkọ́ ọlọ́wọ́ ní alábòsí wọn ò ní rí aláròṣe kọ́nà ọba kó bá tẹ ọ̀rọ̀ ẹ̀dùn kọ̀ọ̀kan wá ṣe eléyìí yóò fi jẹ́ kó ṣe pàtàkì àjọ hápíkọ̀ tàwí ìlú ọlọ́ọ̀ba lọ́kọ̀ ṣoṣo lójọ sí wa agbọ́dọ̀ fún ilẹ̀ ọ wà fẹ́ ipa ló hápíkù gáàdì bóun láti lè mú eléyìí jẹ zákàrọ̀ ahùlà ilé annalwájú bàálà tó lè mú sí náà amọ̀rọ̀ ọ̀hún bá ọ̀hún bí ní sábà àti náà wíìmà àwọn onímọ̀ wọ́n ní àwọn àṣẹ tó náà bá pa wá yẹn tí a bá fẹ́ fi rinlẹ̀ agbọ́dọ̀ mójútó kan méje tá a bá fẹ́ fi àwọn nǹkan rinlẹ̀ tí a fẹ́ sí náà bó ti yẹ ká sìn a fẹ́ sin ọlọ́run bó ti yẹ ká sin ọlọ́run a gbọ́dọ̀ àwọn nǹkan méje àwọn nǹkan méje àwọ̀lú àkọ́kọ́ bẹ̀ tààlùmú المأمور تعلم المأمور òní wípé a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa kí lọ́lọ́run ṣe láṣẹ kí lọ́lọ́run pa láṣẹ a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ ìmá kẹ́kọ̀ọ́ nípa ìyẹn ló máa jẹ́ ká mọ̀ ọ́ al-ilmu bihi ma'rifatu a gbọ́dọ̀ mọ̀ kí ló fi ọlọ́run wọ́n ní ignorance of the law is not an excuse in the court of law ó wá sọ pé ẹni mẹ́fàgbó méjìlá ni wọ́n sọ wípé kó bí ẹ̀ kí lọ pé kọ́fí bẹ̀rẹ̀ kò ní ṣe skills wọ́n á ní tó gbọ́ rédíò àyíkẹ́kọ̀ọ́ tó kò ní ṣe skills lọ́dọọdọ́ kí mùsùlùmí déwájú ọlọ́run kó ní wọlọ́run tí ò jẹ́ ṣe ni pé ní ìmọ̀ ò mọ́ báwò fàìlàmà lọ́wọ́ láìlá ìlọ́wọ́ tọ́lọ́ ti pàṣẹ kó yá lọ wá mọ̀ nípa láìlá ìlọ́wọ́ wà sẹ́fíìr lídàlìkì ó fi bá tọrọ àforíjì ẹ̀rí àlẹ́ìlmù kọ́mùnà kọ́wí wà láàmàlì ìmọ̀jáde iṣẹ́ àtọ̀rọ̀ ká tó sọ gbogbo ògbólò wà mọ̀ pẹ̀ iná sábà ìwàlẹ̀ bá tọrọ wà lẹ́kùn ádà kúlù láì kàkà ní àìmú mẹ́sùlà etí wa ta fi gbọ́ ojú wa ta fi rí ọkọ̀ bí wá gba nípa nínú tọ́lọ̀ ń ṣe léwọ̀ òun ni pé ká máa sọ nǹkan ọba abiyakun lóun náà na àwọn èèyàn máa parọ́ máa lọ́ọ́ pé ta ọ̀wádà o bá lọ́ọ́ fi parọ́ mọ́lọ̀ náà ìmọ̀ tọ́lọ̀ ọba fi mọ̀ lànà fi kó àwọn èèyàn ìkọ́ àkọ́kọ́ ta gbọ́dọ̀ mojú tó ta bá fẹ́ sí náà bó ti ká sí àlàyé ni bí àṣà àwọn òfin ọlọ́run agbọ́dọ̀ nímọ̀ ń pẹ̀ ẹ̀sìn ọlọ́run agbọ́dọ̀ nímọ̀ ń pẹ̀ káwá mọ̀ ọ̀rọ̀ lò ní lórí gbogbo wa mọ̀nsálà sàkọ́ ní kọlẹ̀ jẹ́bi tó fi ìrìnnà dáhàlọ́ lọ́wọ́ láwù bí ní sọ ní kọ́ni láti jáde ẹni tẹ́lẹ̀ tó bá tó ojú ọ̀nà ọmọ tó fi wá ìmọ̀ ọlọ́ọ̀bá máa fi ṣe sábà bí àwùjọ náà fún kọ́lọ́ọ̀bá tẹ̀sí wá ní ọmọ àwùjọ náà agbọ́dọ̀ wá ìmọ̀ ìmọ̀ àmọ́lò kó láàrin ní sẹ́bíìlì ànábì tó ọ̀tọ̀ tó wá tójú ọ̀nà tèmi rè á ti rẹ̀ òní làmá mo ń pe àwọn èèyàn lọ tójú ọ̀nà náà àìlàbà fi rọ́ọ̀tì àlàyé ni yẹfì gbogbo ọnọdụ tí mo àwọn wa tó ń tẹ̀lé náà náà ṣe tó bá nípa ìsì tó ló wá nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn tá a bá fẹ́ kẹsẹ̀ járí tá a fẹ́ sí náà bó ti yẹ káàkiri agbọ́dọ̀ wá ìmọ̀ àwọn ẹni ìdájú wọ́n dàbò lórí ìmọ̀ ẹwùgbà tí ọlọ́ọ̀bá ní ti ọlá tí ọlọ́run ní pé èèyàn kan lọ bá Musa alayhi salam ó wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé man a'lamu nas tálẹ̀ tó nílò kọ́ọ̀lẹ̀ ana musa sọ pé èmi ni zọ̀nàmínú ẹnáwó àlùwàkí nàbíyú lọ òun òun pé èbébì nìkan là ọlọ́run tó wà lórí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ayé ọ̀nà wa ni kálà báyìí làábùdù nà kíndùrù irọ́ ló pa ẹrú wa kọ́ wà tó jù ẹ lọ jẹ́ kí ni wàmà nasaba musa al-ilma ila musa sọ pé ló ní ẹrú wa ẹ lọ musa wá gbẹ̀gbẹ̀ pé à ẹ tó tún nímọ̀ jù mí lọ yẹn lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ wá júwe fún ṣùgbọ́n musa bó ṣe gbọ́kọ́ ọ̀nà ìsìnà tó kò jápọ̀ àdúgbò ẹ̀kọ́ ni wà ìkọ́ ọ̀dàbọ̀ ìgbàlùbàdàbù láàbẹ̀rọ̀ ọ̀hà hátà hárì lọ́mọ́mọ́ ẹ̀wọ̀n ní kò sílẹ̀ fún wà ìkọ́ ọ̀dàbọ̀ ìgbà lìbàdàbù láàbẹ̀rọ̀ ọ̀hà sí wà ìkọ́ ọ̀dàbọ̀ ìgbà لا أبرح حتى أبلغ المجمع البحرين أو أمضي حقب متنقع لن أبرح من يهدفه من اسمي tí màmá wá arákùnrin títí àbí màmá wá káàkiri tí màá fi dé ibi tó wà àwọn amùdíyà ókùnrin àdíkí wà bẹ́ẹ̀ for centuries tí já máa wá káàkiri ẹ̀yin náà èèyàn wá ìyàn ó wá wò pé kódà kó jẹ́ kó máa tètè òun ní sẹ́ńtúrì kó tó rí ẹ tó ń lọ sọ́dọ̀ ẹ̀ lànà àbẹ̀rọ̀ ha hátà àbẹ̀rọ̀ hàn máa ní máa ẹ̀ bàṣọ̀rọ̀ yìí mi níyẹ̀ tí máa fi dé máa ti máa ẹ̀ bàṣọ̀rọ̀ yìí ibi tí àwọn odò méjì ti pàdé àbí mi wá débẹ̀ tó bá jẹ́ kó máa tẹ́kì ní gẹ́sù ìdìbò lébẹ̀ mi ìníyẹ̀ ìdìbò fálámù àbára bọ́ mọ́tìmára bẹ̀yìnáhùmá lọ́sí àhùdáhùmá àbí nígbà tí wọ́n dí àyẹyẹ lọ́sí àhùdáhùmá ọmọ tó tẹ̀lé Musa ó gbẹja dání àwọn ọmọ tó gbẹja dídí àbí irú ẹja ọlọ́ọ̀nìyàn fẹ́ gbé kò dẹ̀ sí freezer láyé tí wọ́n sábà ní ice fish ni tó àwọn ọmọ ní ẹja dídí ló gbé dání nọ́ọ̀sì àtòǹtàwùmá nígbà tó máa dí àyè yìí ọmọ ìbágbà sí ẹja kí ló tẹ̀lẹ̀ ó gbẹ́ja dání àti báàdì kò wọ́n gbẹ́ja ti dání àwọn ọmọ ọmọ gbẹ́ja ó kó sínú omi ó tẹ̀ja òyẹ̀ òwúwẹ̀ lọ́sí ẹ̀ ọmọ ìdíwágbàgbé láti sọ fún Musa pé ẹja tá a fi sínú kiri tá a fẹ́ jẹ ó gbà tí lóru lọ fàtàkọ́dà tàbí ìdáhùn òfin ìbáṣẹ ìsáwọ̀dà wọ́n bá bẹ̀rẹ̀ ìrìn àjò wọn pàlámàjá wàdà kọ́ọ̀dà ní pàtàkù àti ìdàkọ́dà àdà ẹ̀tọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn èbí lè pa lójú ọ̀nà ibi tó fẹ́ ṣèrìn àjò lọ láti lọ wábọ̀ ó lè dínà àlékàmí sọ́bọ̀ ó gbọ́dọ̀ ṣe sùúrù ni ó ní sùúrù pàlámàjá kọ́ra ìfàdáwò àti ìlànkọ̀dà ánà ìrí ọmọ ní oúnjẹ ọ̀sán wa àlùkọ̀dá ẹ̀rí kan wọn jẹun àárọ̀ ẹwà bí jẹ kí kẹ́kọ̀ọ́ oúnjẹ òrẹ́ bí láàárọ̀ ó bá wọn dúgbà kiri lẹ̀ àbí mo sáwọn kọ̀m̀plé tó fi di àsìkò tó máa jẹ breakfast àti ìlànkọ̀dà ánà làkọ̀dé làkínà fi sábà nínà hádà lọ́sọ̀gà á òjì rẹ̀ wá mọ́ ìrìn àjò wà yóò ti gò àbíbẹ̀kọ́ kí lọ wẹ́ wá sọ kọ́ọ̀dà ìlà àwọn ìlà ìlà sọ́kọ̀ọ̀sì fàyínì náà sí ti sóòtù nígbàtà fẹ̀yìn sí níbi àpáta lẹ̀yẹ tàwọn òfẹ́ta sí níbi ẹ̀ lọ sí ìpínlẹ̀ sóòtù àèmí ti gbà bí ẹjá fama asàrí ó ilá ṣe tọ́ọ̀n àkúrọ̀ èjì ló gbà mí láti orí ìjẹ rántí wọ́n bá tún bẹ̀rẹ̀ ìrìn àjò wọn wà ń tọ́nà kọ̀ wọ́n bá rìnrìn àjò wọn lọ wọ́n pàdé arákùnrin kan àbí bẹ́ẹ̀ kọ́ ni واتخذ سبيله في البحر سربا فلما جاوز قال لفتاكين غداء لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أويت إلى أوين إلى صخرة بعيد نبيه الحوت ومسارعه إلا شيطان أن أذكر واتخذ سبيله في البحر ضرب في الكذب قال ذلك ما قلنا له موسى بشوري بتوت تاجي جاتيه ibẹ̀ bọ́ là ń lọ àmì lọ́nà ti sọ fún olùyẹ ibẹ̀ bọ́ ذلك ما قلنا له فارتد على آثارهما قصصا wọ́n bá bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé ẹsẹ̀ wọn padà pé àfojú ẹ ojú bàtà lónìí ojú ẹsẹ̀ yìí àbí kọ́kọ̀kọ́ fàwájàdà àmìlá nínú ìbàdínà nípa ọmọ adébí tí wọ́n gbàgbé ẹja níjà tí dúró dé wọn bẹ̀ ó ti dúró dé wọn àwọn ọmọ yìí bọ̀ àbí.

gbogbo ìgbà tó náà bá ti tó rásùn báyìí ó tó túmọ̀ sí ni pé ànàbó wà ànàbí ọlọ́run lọ́lọ́run ṣe fẹ́ dérò náà wà á dáná wọn ní ladúnà ìlmà a sì fún ní ìmọ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba gbogbo ìmọ̀ ìwọ ló ti wá ìwọ tó kọ́ físíìsì tó mọ̀ ìwọ ló ti wá ẹlùmí àwọn ọmọ wà fún wa káàkiri á ní ẹ̀yìn mọ̀làdúrí òun wá ẹ̀yìn mọ̀làdúrí ìmọ̀ òní láti wá yẹn kiri o wà á ìlànàwó ìlànà ìmọ̀ kọ́nà náà mú ìgbà musa bá sọ fún pé hàlà àtẹ̀mí ìgbà hàlà àti àlìmọ̀ ní mímọ́ ọdún tàrúṣìdà ṣé kí n máa tẹ̀lé ẹ káàkiri kó o bá lè kọ́ mi nínú nǹkan tó náà bá fi kọ ẹ̀yìn náà wò ẹni tó fẹ́ kọ́nà lẹ́kọ̀ọ́ yà máa tẹ̀lé ó lè má ráyè wá máa wá káàkiri hàlà àtẹ̀mí ìgbà ṣé kí n tẹ̀lé ẹ àlá àìsàn àdìmọ̀lì lẹ́nu àwọn títà ni wọ́n máa tẹ̀lé sílẹ̀ǹtì lẹ́nu ẹ ó ti kì ní mo fẹ́ fáwọn ọmọ mi mi ìfẹ́ káwọn ọmọ mi máa lọ dàpọ̀ máwọn ọmọ jẹ́nẹ́rálì ilé kéwù ọ̀gọ̀rọ̀ àwọn títì bí òfin wúlò àlèmáàmù máa ní o ní àlàílmù yóò dá wà láyà ó ní àlàyé yóò dá wàlàyà èèyàn máa ń lọ wá ìmọ̀ ìmọ̀ òbí wà lọ káàkiri pẹ̀lú tó bá fẹ́ mímọ̀ tààrà wàá máa wá káàkiri àlà tẹ́bẹ̀rẹ̀ ká àlà tó ànímọ̀ni mímọ̀ òní ìtàrú ìjà ṣé kí n tẹ̀lé ẹ àwọn nǹkan tó lọ fi mọ́ yẹn tó kọ́ mi láǹdà tàbí إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا bóòlù ní bẹ́ẹ̀ ṣe sùúrù lórí tó mọ̀ tẹ́lẹ̀ àdánwò ìmọ̀ nìyẹn tí bàbá wà tẹ́ ìwọ̀n mọ̀ tẹ́lẹ̀ ọjọ́ tó bá mọ díẹ̀ bẹ́ẹ̀ báyìí ò ní bẹ́ẹ̀ ṣe sùúrù wà fẹ́ wò pé á díẹ̀ tẹ́mi náà ti mọ̀ yìí á ẹgbọ́n wa kọ́ lọ́dún kan kọ́ lọ́ba foríjì ó ti jáde láyé kọ́ lọ́ba wa kẹ́ẹ̀. ẹni lọ ọjọ́ sí lọ nígbà tó ọ̀sẹ̀ kan ló bá délé lórí lórí ojú mọ́ jòkòtò lọ òun náà ti mọ̀ jẹ́ ìlú àbí ó jábọ̀ kọ̀ọ̀kan sí kí wọ́n mọ́ lọ tí lè gbé lórí òun náà mọ̀ àbí kọ́kọ́ bẹ̀rẹ̀ ìmọ̀ náà wà fún ní ó lákọ̀ọ́kọ́ ìmọ̀ téèyàn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ á jẹ́ kéèyàn máa rúgá lóbi jẹ́ pípẹ́ bá kọ́kọ́ èèyàn tó kọ́ kọ́kọ́ díẹ̀ tó rúgá ó jẹ́ bẹ̀rẹ̀ ní ẹni sùúrù pẹ̀lú ẹ̀ lè kọ́ ní láti máa kọ́ ìmọ̀ yẹn ọba bẹ̀rẹ̀ ìmọ̀ ó ní àkọ́kọ́ ó lè fi kí ẹ tó yẹn kó wọ́n lé ìlọ́gbọ́ lòmá àtàwàdọ̀rọ̀ lẹ́yìn náà tó bá wá pọ̀ sí ibi tó ń kọ́ ìmọ̀ yẹn lọ á wá padà dé tó rẹ̀ rẹ̀ lẹ̀ á padà bí ẹ̀tọ́ rẹ̀ rẹ̀ lẹ̀ á di ẹ̀tọ́ rẹ̀ rẹ̀ lẹ̀ fáwọn èèyàn wọ́n ní tó ń gbàdìjáhà gbèjẹ́ lẹ́kẹta òun wá láì lọ́kàn. ẹjọ́ mímọ̀ onímọ̀ díẹ̀ ó ṣe báyìí nígbà tó bá padà yá àwa máa rìn rẹ̀ lẹ̀ máa ń ta wá mọ́ àdìlẹ́ àrọ̀ ẹ̀tọ́ bá rẹ̀ lẹ̀ fún àgbéga tó lọ ìjà tó bá wá yá àwa máa rí rẹ̀ bá ah, mi lẹ́tà àwọn èèyàn wò bí a orí mímọ̀ àwọn àbárí rẹ̀ gẹ́gẹ́ bí aláìmọ̀ ohun tó jẹ́ ìmọ̀ nìyà wà tẹ́ ìbá náà fi wà ẹ́nà máa nà tó ṣe torí ìyẹ̀kúbìrọ̀ ohun tó gbọ́ tó bá gbọ́ bó ló fẹ́ ó jẹ tẹ́lẹ̀ mi bá gbọ́ ní information báyìí a rí òní balẹ̀ èyí tí kò jẹ́ pé information mélòó ló gbọ́ ṣùgbọ́n tó jẹ́ pé bóyá láàárín ìjókòó ti kọ́ information bí twenty àrí abalẹ̀ ìgbò bá ló mẹ́kò ìtẹ́wọ́n lè lè lò mẹ́ta ló sọ fọ́wọ̀n yọ̀ǹgbà ẹ̀ twenty ló wà lọ́wọ́ ẹ̀ bọ́tẹ́ tó jẹ́ yọkan látàárọ̀ dálẹ́ ó lè jẹun tábà bá káàkiri nìyẹn ìyẹn làdánwò sọ́fọ̀rọ̀ bá Facebook láti kàbọ̀ ìlàbọ̀ òmìnira ilé torí pé tí wọ́n ní nínú ẹ̀kọ́ ó kéré díẹ̀ yẹn òun láwa máa gbọ́n wá máa fi káàkiri àwa máa dà wọ́n láàbù kọ́nà ọba kó ṣàlùwẹ̀ nìkan kan wa. وكيف تصبر على ما لم تحيط به خبرة قال فتجدني إن شاء الله صابرا متواصل هو nínú àwọn nǹkan méjì tó máa ràn yàn lọ́wọ́ tí èèyàn bá ń kọ́ ẹ̀kọ́ sọ̀bírọ̀n oníṣàtẹ̀jìdú ni sọ̀bírọ̀n wàá rí mi fẹ́ tó máa ṣe sùúrù gidi máa ṣe sùúrù wàlà قيل لك أمرا من كلمة قتيلين tó bá ní ṣe nǹkan class máa ṣe tó bá ní ṣe work máa ṣe wàlà àti ìlàkà àmọ̀ràn mo ń sábẹ́ májẹ̀mú méjì pẹ̀lú títà sàtẹ́sì lónìí sọ̀bíràn wàá rí ilé sáà ṣe sùúrù wàlà àti ìlàkà àmọ̀ràn pé ìdílé máa kọrọ̀ sí ẹlẹ́rù pàtọ́nà pọ̀ títà bá ní gbogbo gbóyà sí àlọ́ hátà ìdá láti ìyàwó làmẹ́ níbi tí wọ́n ti lọ wọ́n bá pàdé ọmọdékùnrin kan òlàmẹ́ pàkọ́tàlà kẹ́sìrì bá pa kọ́là akọ̀tàǹtà náà sàn ó fà èyí zakiri yata ẹ̀mí tó mọ́ torí tẹ́sí ọmọdé kò lẹ́sẹ̀ lọ́rùn zakiri yata bìhọ́ìlì bìhọ́ìlì dọ́kítì ọmọ tó pa yóò pa ní ọ akọ̀tàlùtà lọ́sà zakiri yata bìhọ́ìlì dọ́kítì làkọ́lẹ̀ ìdájọ́ ìhàǹtì mùrọ̀ àà ilé ìjọ òṣèlú àgbà ooo. قال ألم أقل لك إنك لم تستطيع معي صبرا tọ́ba ní ká pèsè ti rí wá bí ti rí náà ni o ṣé mi sọ fún ẹ kó rí lè ṣe sùúrù pẹ̀lú mi ṣé mo tọ́ba sọ pé èèyàn lè lẹ́sìn in the hard way irú lẹ́sìn wo ló tó yẹ jọmọ́ pàṣẹ ọ̀gá lọ sí ilé ẹ̀kọ́ olùfẹ́ kọ́ ìyọ̀kan lẹ́kọ̀ọ́ sí o wá mú iná o wá ní yàrá lọ ẹ̀ o yá méjì ẹ̀ wá àwọn ẹ̀ o wá ti báyìí o wá fi lọ́jọ́ o. èyí aaa báyìí mo fẹ́ parí ni àbúrò àgbà parí báyìí aaa ah, mo fẹ́ parí ni. ló bá ní adam apò ìdáká ìdáká láti àtàbí àmọ́ ìyàtọ̀ rẹ̀ àbúrò àgbà ìdíbò tó wẹ̀ fóònù òòlù farawé ni òòlù sùúrù èmi lórí mo lè díẹ̀ o ẹ ọlọ́kọ̀ ti rọ̀ mí látara kùránì mi o ló jẹ jẹ́ ìtura ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ àríwá ẹ̀kọ́ mi jẹ́wù láǹtẹ̀ tàbí àmọ́ ẹ̀yà tọ́mìrọ̀ mi a mo ta pọ̀ mo máa ga o mo máa ní má bìrù kí ló sọ kọ́ lẹ́la tó àfihàn ní ma wàlá tó rí kò ní mi amúrí ọ̀pọ̀ onímọ̀bí mo gbàgbé mo gbàgbé má jẹ́ sí ìwà complicated fàtọ́là kọ̀ hátà ìdá ọ̀sìnlá ti fẹ̀fí ìrẹ̀ta ìfẹ̀fí ìrẹ̀tí ọ̀rọ̀ kan ha àwọn méjèèjì bá tún kọ̀ǹtínú ìjọ́ ní wọn wọ́n bá débi ọkọ̀ ojú omi wọ́n bá wọ̀ ọ̀rọ̀ kan ha pé dírù bá ti arú kí ló bá tẹ̀lẹ̀ bí ọba já ọmọ ojú omi àkọ́kọ́ tó bá jẹ́ ara ló ti dá ló ti dìtì ìgò ẹ̀ ó ti bá bí ìfì ẹ̀jẹ̀ tó bá bá jẹ́ pé ibi tó súnmọ́ sàlẹ̀ omi lè gba mẹ́wọ́ lé tó kàmtáì ọkọ̀ ojú omi tẹ̀lẹ̀ kọ́lá akọ̀rọ̀ tọ̀dáhà lè tó orí kan àdáhà ó dá ọkọ̀ ojú omi ìlú lè tó orí kan àdáhà ó fẹ́ jẹ́ kí àwọn tó wà sílẹ̀ kí wọ́n tẹ̀rí ni lápọ́lé jí ìdájẹ́ agbókùrọ̀ à ilé ìtòjúṣe yọkọ̀ kọ̀ ọ́ ẹ̀mí mi ò pé mọ́ oníkọ́ọ̀lá alábàákòlákà ìdákàlá tàbí àmà ìyàpọ̀ ìrọ̀ ìrẹ́kún sájẹ́mì ìdíjọ́gbẹ́ kò nílé ṣe sùúrù kí ló wá sọ fún قال نعم فانطلق قادك فانطلق إذا ركب في السفينة خرقها قال إن سألته إن سألتك شيء بعدها موسى ní ọ̀gá rẹ̀ má bínú mi ní bèrè mímọ́ ní bá tún ti bèrè sí ilẹ̀ yẹlé bàdá sọ ìbẹ̀rù má tẹ̀lé mímọ́ àbí padà sọ ìbẹ̀rẹ̀ ìṣà àtúkà àìṣe ìbàdà padà sọ ìbẹ̀rẹ̀ kọ́nìgbà láti ìlàdúgbì ẹ̀rùdùrọ̀ àti olùgbà ìsìnkú tó pọ̀ lọ́wọ́ mi pàṣọ́dà pọ̀ wọ́n bá tún bẹ̀rẹ̀ ẹni pé kò yí ti láti kẹ́kọ̀ọ́ wọ́n bá tún ṣe ìpìlá wọ́n bá tún pọ̀ sí ọjọ́ ìrọ̀ ibi ìdíje ẹwù kan ẹwù ìdìjọ́ náà ìkọ́nù àwọn afẹ́ẹ̀sì oníṣẹ́rí tùmọ́wúlá sàdáàtàtà àyà mi sí dàtìlì yúwọ̀ àwọn mi sí dàtìlì àtọ̀ ó ní mo wà ní orí ìrìn àjò pé mo kọ́ ẹ̀kọ́ mo ti mú ìtọ̀ fún ọjọ́ mẹ́ta látara wípé kò sí nǹkan mi tí mo fẹ́ mú mọ́ òun bẹ́ẹ̀ ti fẹ́ pa tó bá rọ́jú pé kó ń káàdì tọ̀tọ̀ ìtọ̀ jáde ní àgbè sínú fi tó yẹ kí mú tọ̀ kò yẹ kí mú tọ̀ mú tọ̀ o má mú tọ̀ ẹ̀ẹ́ kí lójú o tọ́ra àbí ẹ̀ẹ́ ọ̀kẹ́ o dájú tọ̀ má mú olóhùn sọ ọjọ́ mẹ́ta bó ní pé sí ni kò sí tó fẹ́ jẹ kò sí tó fẹ́ lọ lórí ìrìn wọ́n sí ni ọjọ́ ni wọn ẹ̀rí wípé musa ewóye ìrìn tó wà tọmọ ẹsẹ̀ rẹ̀ wọ́n fẹ́ jẹ lọ sí tuntun gbàgbé ẹ̀ orí wọ́n ti lọ wọ́n tún padà nígbà padà wọ́n ti bá títà títà tó wọn lọ ewóye wọ́n ti kọ́kọ́ rìn rìn rìn rìn rìn rìn nípa ti pàdé ọmọ tí ó ti dúró ọkọ̀ ojú wọ́n ti wọ́n wá wọ́n gbá ìlú láti dé ẹjẹ́ àtọrọ bíjẹ̀ ní ìlà wọ́n bá tọrọ pé èyí aráàlú ẹgbẹ́ ọdún wa ló jẹ ìtakọ̀ ẹ̀mà àdáhà ẹgbẹ́ wa ló jẹ́ fa abáwo àwọn ẹni bá kọ̀ wọ́n lẹ́jọ́ sí o orí níwọ̀n àbí Yorùbá orí níwọ̀n kíṣù ẹni bá ta àjọ bụ jẹ́ ní o gbogbo àjọ kọ́lá ń sá lóòrùn Yorùbá ní àwọn òwe tí ò dá lọ́wọ́ tó máa ń kó bá tó ní ayé kíṣù ẹni bá ta àjọ jẹ́ ní sálóòrùn ẹgbẹ́ pẹ̀lú tó bá tó ní fún ẹjẹ́ káwọ̀ lọ́rí ọjọ́ wọ́n lè bá kàkà rẹ̀ wípé pé ọlọ́run lè ti ṣàánú àfa rẹ̀ já àfa náà ni wà lẹ́yìn tó ń jẹun tó ń kẹrọ jẹun àlàwà fún ọ̀fẹ́ ìfọ́lọ́ láàfà àbújẹ́ pé tẹ́lẹ̀ tí wọ́n bá tẹ orí ìlú yìí báyìí ọlọ́run wọn ni wọ́n ti bá rí ẹ̀bà yẹn ọbẹ̀ tó fẹ́ fi jẹ́ gbọ́dẹ̀fẹ́ sọ wọ́n wá lọ bọ́ sí kọ̀ọ̀rọ̀ wọ́n máa jẹ́ mo kàn pa mo ṣèṣì rìn délẹ̀ ìjọkọ̀ mo bá rí pé á ah, oúnjẹ láfa jẹ ọlọ́run ṣe o

àbí àwọn símílà òwe tí ó dáyẹ wọ́n wá máa kó wá máa kó wá àwọn àfipamọ́ tẹ́lómi bá bàbá jẹ́ bẹ́ẹ̀ wọ́n yíra àmàdáwò ṣáró àbí ìdá àmàdáwò ṣáró yàtúwà ọjọ́ tí aburú bá tẹ́lẹ̀ á sí pé á àbá ọmọ sixteen àlówó àbẹ ìyàwó mẹ́ta àbí ọmọ sixteen ìyàwó mẹ́ta ìwòrò fẹ́ kó wọn gbà nínú covid nineteen apariwo ọjọ́ tí wọ́n fún onígbọ́mù promotion bí jẹ́ ó gba wọ́n tó yìí wọ́n tó ní three bẹ́ẹ̀ rúbi náà kò fẹ́ tó gbọ́ ọ ọjọ́ tó bá níbi àpá iṣẹ́ ibi tó ń rí yàgò wá gbogbo aráàlú ló máa bọ̀ ilà ìmúsọ̀lì àyàfi àwọn tó bá ń kírun dáadáa ìrún á ti tún ẹ̀mí wọn sí ọjọ́ tó lọ bá kó wọn láti ilé àwọn ìyàwó ẹ̀fẹ́ àlàhàmdùlélà ọlọ́ọ̀tì sàánù lágbájá ọjọ́ tí ò bá sí náà ní iṣẹ́ táwọn èèyàn wọ̀ mí náà ta ápò látara pé wọ́n máa ń ní ìfà wọ́n máa ń ní ìtìjú tààrífù ń bí fi máa hù ó fẹ́ máa fi mọ̀ pé ní yóò ní ní pé ah, ẹ̀rọ aráwọ̀ àlámọ̀ àfà àtàwọn ẹ̀jọ́ tẹ́lẹ̀ kò dábè fi yẹn pamọ́ àwọn ẹ̀jọ́ wá ń ṣì àfà ló lé pẹ́ máa mọ̀ pé àfà yóò lè máa ra aṣọ ó wá ní pé ọkọ ló wọ̀ láàrin ọdún kan ó ní fáwọn mẹ́fà tó gbogbo àtọ́ ti wá ní ẹ̀bá ìlọ́jà mọ́ ní wọn tàríkù omi fi mọ́rù aláwọ̀ àmì pèpò lọ́wọ́ ní yẹ́niyẹ́ láyé na mẹ́ta ìlẹ̀ṣàfà kò sí bí nílá yẹ́ tẹ́lẹ̀ tó wọ̀ ní àwọn kan wà bẹ́ èèyàn máa ń wá wọn èèyàn máa ń wọn tí àbí kò sí wù ẹni ó pé fún òun lọ́wọ́ ti ìsáfà ẹ̀mà àdáhà fàábàwò wọ́n ní ẹ̀dí ẹkú wa tí ẹmọ̀ wípé kò tẹ́ sí olè kíbára ààbí ọmọ ní sọ̀rọ̀ à ìnira òdé bẹ̀rẹ̀ o kọ́lọ́ máa fara ní wa ní láti ti máa bèèrè à ìnira òdé lẹ́kùn yẹn bẹ̀rẹ̀ òde bàdàn owó mọ́tò tó kíkọ́ láti ilẹ̀ haúsá náà owó bá tọ́ ó wá lè lè bẹ̀rẹ̀ dọ́kítọ̀ wà á tún páàtì lọ́jú àwọn ẹrù díẹ̀ díẹ̀ tó gbogbo fẹ́ kó délé yẹn tó bá tọ́ àwọn ọmọ burúkú àgbà lọ́wọ́ ẹ̀ láàrin òun náà padà bẹ́ tó lọ mi kò ìtọ́lẹ̀ kó ní mo ń lọ sẹ́wọ́n ti lẹ́ra péré ló kù lọ́wọ́ sẹ́wọ́n lẹ́ lẹ́ra lẹ́lẹ́ kó mọ́tò ìyẹn náà lè ṣe pé àbá ẹ̀kọ́ ráyé ẹ̀yìn ẹ̀ra mọ́tò fún mi ni ó ti máa sọ fún ọ́nà nìyẹn ni alùpùpù lọ́rẹ̀ àbí ó wà tẹ̀lé tí mọ́tò yẹn fi kú tó gbéra tó lọ sẹ́kù mọ́tò yìí bá tó lò ó ti lọ gbogbo tó yíbọ̀ wọ́n ní ló nẹ́tíwọ̀ fóònù rí àwọn tó lè fún lówó kò gbọ́ fóònù kò gbọ́ fóònù ọba wọn lórí abẹ́rẹ́ ìkọjọ̀mọ́ òun náà jẹ́ tó sọ̀rọ̀ musa ti fi ní sọ̀rọ̀ ẹbí wa ló jẹ fàáfà wà ní ìmọ̀ ní kò wúgbà àwọn aráàlú ilé àríwú ilé kan kí ló wá tẹ̀lẹ̀ fàwájà dájú náà wàwájàdà fi há ìdárọ̀ wọ́n bá rí ògiri sọ yòrí lọ ya kọ́gbọ̀ ògiri ti fẹ́ wó bá kọ́gbọ̀ wọ́n bá wọ́n ha wọ́n fi kọ́ ha káàkiri wọ́n tún ṣe tí òfin ní wó musa wà wò ọkọ̀ lórí ìrèlè láwọn tí ìta láta ọ̀sà àríyìn àjọ àwọn ọmọ fábíríkì lẹ́yìn làwọn láti jẹ́ ìdílé ìwà bẹ̀ tó wó lọ́rọ̀ wọn ọmọ ọmọ ti máa dé náà ọkọ̀ túbí ti náà ní ẹ̀gbà tí wọn náà ti bá wọn ṣe kí ló fẹ́ burú bẹ̀ ilé tí mo bá yí kọ́ ilé sọ owó fún mi. kọ́lá àgbà fi wọ́n fún bẹ́ẹ̀ wà lẹ́yìn ó ní ibi سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا sùúrù tó lè ṣe láti jọ máa wá ṣàlàyé ẹ̀sùn ìwà ẹ̀wò ọ̀dọ̀ náà gẹ̀gẹ̀ tó sùúrù ó sáré sùúrù àbí òde sùúrù àwọn sùúrù yẹn lè láti ṣe bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ kò yí sí láti ṣe ẹ̀ fẹ́ wá ìmọ̀ kan kò yí sí ó fẹ́ máa wá mọ̀ pẹ̀lú kò yí sí ìmọ̀ tó wá sí òdòwó bẹ́ẹ̀ àdúgbò ẹ̀kọ́ ni o gbọ́dọ̀ ṣe sùúrù ni àti àwọn bàbá wa ádámọ̀ tó wọ́n káàbọ̀ sí alkọ̀ bó ti ẹ̀jẹ̀ pé bàtà fẹ́ parí wọ́n dé kò ní tó mọ́mọ́ fẹ́ dúró mọ́ àdúgbò ẹ̀kọ́ ni ẹ̀yẹ àwọn náà bá gba ládà àlóbi tó máa lọ sẹ́là ó ní ẹlòmíì òun kọ̀ máa wá mọ́ṣáláṣí bí lọ́ọ́ fi ṣe wáyé bóyá wá sí gbèsè ni àbó pa kọ́kọ́rọ́ àárín àsìkò tó ti wá gba kọ́kọ́rọ́ yẹn náà àwọn màlẹ́kà wa korúkọ sí ẹ̀ náà lẹ́kọ̀ọ́ náà wá àti ìsájú káńdà tó lọ dúró lẹ́nu rẹ̀ ló kọ́ yọ dúkìá owó ìjà àwọn màlẹ́kà máa kọ́ kalẹ̀ fóun náà wá àǹfààní pé kí ìyọba rẹ̀ síbi tó dá ni àwọn bàbá wa bùbárà àwọn wá dáadáa lẹ́yìn ó ti wà lákọọ́lẹ̀ pé àwọn màlẹ́kà ti dárúkọ ẹ̀ sọ́mọ wa pé á bùbárà kú náà o kò kọ́ má bú rẹ̀ àti ọ àti àpòlùmọ́lìsì òun wò pé àjẹ́kẹ́bì ah, nìkan lọ bá wà sílẹ̀ ibá fáwọn jẹ́fẹ̀ àyíbẹ̀kọ́ tó bá ti pé lísìkì fún wa ó jẹ́ pé mi nìkan máa gba lísìkì ẹ̀ẹ́ bá wá fi láwọn lójú ó dá náà wa ti kò jẹ́ wa ṣàlàyé fún ó ṣàlàyé fún lẹ́kùnrẹ́rẹ́ ó ní ju ọmọ kékeré tí pa yẹn àbàwá òun àwọn amọ̀tẹ̀fìlà amọ̀tẹ̀fìlàtù ó ní ọkọ̀ ojú omi yẹn fàkàlẹ̀ lèmọ̀tàkì yàmàlú náà fi báyà fa àwọn tó an àyíbáyà وكان وراءهم ملك يأخذ كل سفينة خاصة ó ní tó lọ́kọ̀ ojú omi tí mo pààyà yẹn àwọn ọmọ tó ní aláìní ni wọn ọba kọ́dẹ̀ pọ̀ nínú wọn oúnjẹ oúnjẹ ẹ máa wọ́n di ayé àtijọ́ tó máa ń pè pirate kan máa ń pè wọ́n ni tí wọ́n máa wà lórí ojú omi tí wọ́n máa ń gba ṣíkì lọ́wọ́ àwọn èèyàn yẹn ohun tó ń ṣẹlẹ̀ lásìkò gba ẹni yẹn ọba ni ọba ní ẹ̀rí ọba tó jalè abẹ́rẹ́ ìtàn wọ́n ní kọ́ máa lè ṣù lábúlé baálẹ̀ ń tagbó àbí ìyàwó ẹ̀ tó gbogbo àbí bẹ́ẹ̀ wọ́n lè láwọn òfin jù lábúlé jẹ́rí pé wọ́n ti ìbáìdè ìjọ àbọ̀ ìbáìdè ìjọ báyẹ̀ ìtagbó ìyàwó ẹ̀tọ́ gbogbo àkílọmọ mẹ́ta kíṣì àdì kíṣì àlọ́wọ́ máa ta àdìgbò tagbára tó ọba tó jáde ọba tó ṣe kéde tó jáde inú àwọn sábà fi sọ̀rọ̀ sẹ́lá ní ọlọ́run ní ṣíjú alówó ọjọ́ tó jáde kí á bọ̀ ìlú tàbá wá wọlé ayé lè lè jẹ́rí pé àwọn olórí lọ́pọ̀lọpọ̀ àyè ni wọ́n kó sí olórí tó kówó jẹ abẹ́rẹ́ kan jẹ́rẹ́ pé wọ́n ní àmì wọ́n láṣáájú aṣáájú wọn ní olórí malik ọba yá olùkóyà tàbí ilẹ̀ fi hàn tó bá ti di pé ọkọ̀ ojú omi fún àìgbà ó máa jẹ àgbà ni ó máa jì torí kó má bàa di ẹ lòun ti dá ihò sí tó bá ti di pé ilé yìí ọkọ̀ tí omi lérò fà ìjà ni ihò wà bẹ́ẹ̀ apọ̀ ìpìlẹ̀ kẹrin tó ṣe ó ní wọn atẹ́lẹ̀ kò dáa ó ní kẹrin ọmọ kékeré yẹn bàtàlà bàwá wù mí lẹ́yìn àwọn òbí ẹ̀ méjèèjì onígbàgbọ́ òdòdó ni wọn wà kọ̀ sí ra àyè olórí kan fún ọ̀tọ̀ ìyá lọ wà kúkúrọ̀ àwọn apáyà sí tọmọ ìbàdàn dàgbà sí wọn lọ́wọ́ wàhálà sí ẹ̀ lọ́wọ́ máa bá ti rí tọ́mọ ọmọ ní àbíkú ni tó bá ti lóun dáhùn báyìí àwọn òbí ẹ̀ ti gbé lọ sí church wọn ti ń tẹ́ tó lọ church ẹ̀ wọ́n ti gbé lọ sọ babaláwo pé ah, àwọn olùdíje olùdíje o kò síbi sọ́ọ̀dì gbé lọ tó bá tẹ̀lẹ̀ kọ́mọ ẹ bàbá òfin àwọn òbí kọ́ pé kí ní kọ́ ẹ mọ́ irú ẹ bàbá tẹ̀lẹ̀ sí wọn fa àwọn ọ̀dà ọ̀kùnjà àjàbìlúgbọ̀ àṣùdáhùnmá bá wà ọ̀dà ọ̀dà àdùbádìlà àyùbàdìlàhúmá ọyọ̀ nínú zakata wà á fọ rọ́bà rọ́bà ọlọ́wà fẹ́ fi ọmọ mi pààrọ̀ tẹ́lẹ̀ pé sàbí ìyọ́n máa ń kẹ́ ojú wá sí ìyẹn lẹ̀ tuntun kó ti kọ́kọ́ fún wọn níbi kó tó ń yẹ kú ọ̀ka tí ìbí tó ń mi olóńgbà ọmọ ẹ̀ kó kó burú táwọn àbúrò ẹ̀ olókọ́ ọ̀ lórí jẹ́ tó bá wà tó bá jẹ́ àgbàlagbà bí kan àbọ̀ bí ẹ ti class captain wọ́n bí ẹ wọ́n bí ẹ o gbọ́dọ̀ ṣọ́ra jẹ́ káwọn ọlọ́pọ̀ kan tó dáa lára ẹ̀. ó ní tó tẹ̀lé ní ẹ̀ ó ní wàá máa ní jìdá ó ní tó wá ní òkiri tó fẹ́ wó yẹn líyẹ sí lẹ́yìn àwọn orúkọ méjì lọ ní ìdìbò وكان تحته كنز لهما وكان أبوهما صالحا àwọn بيو wọn ẹni rí ni بابا ọmọ ẹni rí bàbá wọn bàbá ìpìlẹ̀ ó ní àwọn pẹpẹ ọrọ̀ kan tó tọ́jú sínú ilé yẹn tí òkú tí òkú yẹn bá lọ wó káwọn ọmọ yẹn tó dàgbà àwọn ọ̀nà máa dì kọ́ bà kan tí bàbá wọn bá wọn tọ́jú sílẹ̀ kó bàbá àti kó wá lọ wó táwọn ọmọ Yorùbá ní láǹfààní àti dàgbà kan rí àǹfààní yẹn òun ni òun ti bá wọn kọ ó ní haza eléyìí tàwíì máa lám tàbí àléyìí sọ̀bọ̀rọ̀ ó tó èsì sùúrù lé lórí òun nìyẹn ṣẹrí mọ̀ ẹni pé ọ̀nà ọ̀mọ̀ ó ti kí ni ojú lọ lórí jẹ́ pa gbọ́dọ̀ wáyé lọ nínú nǹkan méje tó máa jẹ́ kí ẹ̀sìn wa ó rí bó ti yẹ kó rí. òun ni ká wá ìmọ̀ nípa ẹ̀sìn wa ká wá ìmọ̀ nípa ẹ̀sìn wa wọ́n ní fáfi ìṣe ìsìláyé ẹ̀sìn ò bá o ìwọ tó fẹ́ fáwọn èèyàn o fẹ́ pèpè sẹ́sìn ẹlòmíì lè dùn náà ní àfọ oníwàdí àgbáyé oníwàdí dídí kan oníwàdí àdúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfa social media ojoojúmọ́ a ànábi sọ̀rọ̀ bá àlè wọ̀sẹ́lá ó ní لا يخضب العلم انتزاعا من صدور العباد ó ní ọlọ́wọ́ ní kó mọ̀ kó lẹ́nu pẹ̀lú pé kó kó kó lọ́pọ̀ àwọn èèyàn káwọn yọ ní ẹ̀tọ́ ti nímọ̀ tẹ́lẹ̀ púpọ̀ tó ní àà mi mà nímọ̀ mọ̀ ìmọ̀ mi dà ó ti dànù rárá ó ní ọlọ́wọ́ ní ti bẹ̀ wà láti yẹ kọ̀bẹ́dọ̀ lẹ́yìn lè kọ́ òde lẹ́rù lẹ́mọ̀ ọlọ́wọ́ máa kó mọ̀ kó lẹ́ pẹ̀lú pé kí ni ó máa mú àwọn àfa kó lẹ́ nígbò bá yà kò ní sọ àpapọ̀ lórí rẹ̀ wà tábọ̀lá láti orú kàjù hálà àwọn ìyàwó àti tèmọ́mù wọ́n fi ṣe bàbá àdúgbò àwọn aláìmọ̀ kan ẹwà tí kò yorùbá ọ̀pọ̀ àwọn èèyàn táwọn èèyàn pé àwọn wa àwọn kìíní kan wa àwọn kìíní kan wa àwọn bàbá àdínní wa àwọn tọ̀mọ̀lé àdínní wa àwọn àdínní wa àwọn kìíní kan àdínní wa àdínní àdínní àdínní kẹ̀sìdá tó bá jẹ́ sí òní mọ́ ṣùgbọ́n bàbá àdílé à yorùbá náà ló sọ pé ìmọ̀ ní ìmọ̀ ló làdí ni ọgbọ́n orí òwe ẹ wá fẹ́jọ bàbá àdílé tí òun fásitì àdéhùn fi jẹ́ à ẹ̀sìn o. wà á dákọ́lá náà tó rúrú kẹsì mùhálà yìí nígbà tí òun bá ti sáwọ́ ní mímọ̀ tó bá sọ pé wọ́n fẹ́ wé láwà ní wọ́n fẹ́ wé láwà ní pé ìyọ̀mọ́ tẹ́ bá wà ni wọ́n gbé láwàní láwàní kí wọ́n wé kúbì ní ó lè tú ọ̀pá méjìlá kí wọ́n láǹfààní láwàní tó wé kiri dọ̀rọ̀ kí láǹfààní tó gbogbo ẹ tó ń gbò tí wọ́n wo agbárí ẹ tí kankan bẹ́ẹ̀ kí láǹfààní ìjáàmù tó wọ̀ orí ẹ ti gbẹ kí láǹfààní olùkọ́ tó dá wọ́n fi ẹ́ pé màmá máa láyé láyé lọ́mọ́ àti ibi tó jẹ́ láyé láyé lọ́mọ́ àwọn ò wọ́n ní kí ni ìwúrí ẹlẹ́wọ̀ ẹ̀ ṣòro láìláìlọ́mà bá jẹ́kù láìláìlọ́mà òun mọ́ mo fi láti sọ́lá kí ni tó bá oúnjẹ òun mọ́ lọ wá pẹ̀lú islam òun mọ́ wà tẹ̀jẹ́ islam olùkílẹ̀ ìpáràlú ara lè islam ní wọ́n náà annalaka hada àníwòlò ti rí islam ọ̀hún níbo ló ti ẹjẹ́ ká gbìyànjú ọmọ ọ̀hún kárí pa bókú ẹ̀sìn wa kábàbà ṣẹ̀sìn kábókú tó ìmọ̀ ẹ̀sìn wa ìmọ̀ wá ìmọ̀ ọ̀rọ̀ lọ ní lórí gbogbo wa wọ́n fi àdìmọ́mù Ahmad ìlà bàtà lọ́tọ̀lọ́tọ̀ lẹ́yìn ìmọ̀ọ̀mù ẹjá bá sọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìgbàwó lábá wá wá mọ́ ni wọ́n ní mìlàláhàdí ìlàláhà wọ́n ní láti ìgbà péjọba ti wà ní orí ìtẹ́ ìtẹ́ tá bá ń tẹ́ mọ́mọ́ yẹn kírébù tá a máa ń tẹ́ fọ́mọ ìlàláhà títí dé orí ìtẹ́ láti orí ìtẹ́ títí dé orí ìtẹ́ kí ni wọ́n pè ní ìtẹ́ ìtẹ́ òkú sàárè ló pè bẹ́ẹ̀ èèyàn máa wá ìmọ̀ láti gbàdúrà tí wàá kókó wàá máa wá ìmọ̀ títí títí tí tí wàá sọ pé àbá náà ti jáde láyé o tí wàá fi gbé ọjọ́ tó bá ní ìkú báyìí ó gbọ́dọ̀ sí ní èyàn ti lọ níbi ìbíbi ìmọ̀ kọ́ wá sọ pé ẹ níbi tá a wá bọ̀ dé yìí tá tiẹ̀ sí ìmọ̀ yìí lọ́ka máa bójú sí omi kí lòun lò. tó jẹ́ búrẹ́dì ní tó mẹ́ta bójú nígbà tí o ti búrẹ́dì àwọn omi báwo o gbọ́dọ̀ bójú sí o ká wá ìmọ̀ ó ṣe pàtàkì a máa wá ìmọ̀ láti ìgbà tí wọ́n bá ti bí wa títí di ìgbà tí a máa jáde láyé ọkùnrin gbọ́dọ̀ wá ìmọ̀ obìnrin gbọ́dọ̀ wá ìmọ̀ kéèyàn wá wò pé ẹ ó lè mí ẹ ó lè mí mo lè fi ápò láǹtọ kí ni mo fi wá wá mọ a gbọ́dọ̀ wá ìmọ̀ ká mọ̀ dáadáa kó ní wá fún owó ìmọ̀ tí wọ́n bá ti sọ̀rọ̀ kọ́ báyìí pé à ilẹ̀ ní tẹ́lẹ̀ gbọ́dọ̀ ṣe wí ni ilẹ̀ ní ọ̀nà ìtọ́nù kùránì pé àná ìtọ́nù àdìsí báyìí pé tó ohun tá a gbọ́dọ̀ bá ní ara mọ́fìlì yẹn kó jẹ tó máa nífẹ̀ẹ́ mọ̀ kó jẹ pé à níbi tá a ti mọ̀ ní rárá àti ìmọ̀ náà ni a gbọ́dọ̀ máa ríra wa gẹ́gẹ́ bí ẹni tí ò sí ìmọ̀ káwa máa wá kọ́nà ọba kó bá fún wa ní ìmọ̀ àmọ́dù nínú nǹkan méje tó máa jẹ́ kí a iná òun ti yẹ káàkiri dáadáa òun ni àkọ́kọ́ ní kí ni àlẹ́ ìlú káwa ìmọ̀ kọ́nà kó fún wa ní ìmọ̀ àmọ́dù ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين تبارك لي بير إن شاء الله أيها الحبيبين تفضلوا خياري بير نعم بسم الله نعم كيني خيبر عذاب يرون خيبر بل لما عذاب يرون خيبر واحد àwọn afáàfà náà wọ́n fa bọ̀ ṣùgbọ́n ètò lékè ní ọ̀rọ̀ wọn ni pé ànábì ọlọ́run òun náà ó ti ànábì ọlọ́run bára fọlá òun kò náà ìwọ náà fẹ́ bèrè bèrè ó bèrè bèrè kí ni bèrè yẹn tó yà ká máa tọ̀ ẹ́ yẹn nìyẹn tó bá jẹ́ ikọ̀ kò dá ká máa mú tó ti gbọ́ ìtọ̀ èèyàn kò máa ṣe kí ni kò máa mú tó yé ẹ̀yẹ bárakàlà òfin fún ọ̀sọ́lọ́ lọ́wọ́ àdàlọ́ ìjìnà wà lára bíbí wà á sọ àbíbí àjùmọ̀.